mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tá a ti lè máa gbọ́ mi tá a sì ti lè máa wò mí mo kí gbogbo àwa àgbààgbà nílẹ̀ Yorùbá mo kí gbogbo ọ̀dọ́ nílẹ̀ Yorùbá mo kí gbogbo àwa bọ̀rọ̀kìnní lóyè lóyè mo kí gbogbo àwa lọ́balọ́ba nílẹ̀ Yorùbá mo sì kí ẹ̀yin olóṣèlú wa nílẹ̀ yorùbá ẹ̀yin tó ṣe yí pé ọlọ́run ti kádàrá yí pé ẹ ti dé òkè ọlọ́run sì ti fi òkè hàn yín nílẹ̀ yorùbá gbogbo yín náà ni mo kí pàápàá mo kí gómìnà wa isiaq adégbóyèga oyètọ́lá ní ìpínlẹ̀ ọ̀ṣun mo sì kí mínísítà wa tó ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀ṣun Eh, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá mo kí bàbá wa ọ̀nìrìsà ọ̀jájá ògúwùsì ẹni ìtàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo kí bàbá mi àtàọ́jà ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo sì kí bàbá mi arágbìjì tìlú rágbìjì nípínlẹ̀ Ọ̀ṣun mo sì kí bàbá mi ọwá òbòkun ọwá alisa ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí tó fa kíkì mi àti gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun pátá tó fi dé Ìwó kò sí tó fa kíkì mi táwa náà bá wò ó a rí wípé àwọn àgbà bọ̀ wọ́n ní àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò gbogbo ọmọ eríwo tá a bá wo ipò tí ìpínlẹ̀ Ọ̀ṣun wà lásìkò yìí ó jẹ́ ẹ̀ tó ń dojú ti gbogbo ọmọ Yorùbá ó jẹ́ ẹ̀ tó ń dojú ti gbogbo ọmọ Yorùbá ó sì jẹ́ ẹ̀ tí ó burú jáì pátá lásìkò yìí pàápàá tá a bá wo tó ti ń lọ bí oṣù kan sẹ́yìn kó tó wá dèyí pé ó fẹjú a sì pé gbogbo àwọn sẹ́nítọ̀ wa ẹjẹ́ á ṣe òfin a sì pé INEC ẹjẹ́ á gbé ìlànà kalẹ̀ torí orílẹ̀-èdè ẹ̀ ń gbé wá lọ sóko òparun ni bí mo ṣe ń sọ o oko òparun ni nàìjíríà ń lọ pẹ̀lú rádaràda tó wá ń ṣẹlẹ̀ ní nàìjíríà kò wá síbì kan téèyàn wá lè tọ́ka sí báyìí aburú náà lẹ́ẹ̀mọ́ bá ń bẹ̀ lọ́tún aburú lọ́sì aburú gbogbo ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka bíi rìkísí tẹ̀m̀bẹ̀lẹ̀kun àbòsí ọ̀tẹ̀ iná lẹ́ẹ̀mọ́ bá ń bẹ̀ ọ̀rọ̀ boko haram x-men bandits gbogbo ẹ̀ náà mẹ́mẹ́ tẹ̀yìn olóṣèlú wa burú jù bẹ́ẹ̀ ṣe ń jí wa lówó òlú kó tẹ́ ń kówó òlú lẹ̀ ń pa wá lẹ̀ ń hùwà àbàjẹ́ ẹ jẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní bẹ́ẹ̀ yìí kúkúrú ọ̀bá ti ẹ̀gbẹ́ kí ló ṣèyí gúngùn bí Oyètọ́lá ọ̀bá ní làákàyè ṣe bí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ìwọ́ sí gómìnà fọdún mẹ́jọ ẹ kí làákàyè rọ wà àwa kura wa ta ṣé mẹ́sẹ̀ ń ṣayé nu bẹ́ẹ̀ ṣe ń ṣèlú nu àní ẹ má ṣèlú ẹ má túlù ni àní ẹ má ṣèlú ẹ bá débi pé ń gbé àfọ̀sẹ̀ ń gbólúgbòrò ta ayé yìí mà ti bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń darí ìpínlẹ̀ Ọ̀ṣun tí yìí mà ti ta o ẹ mà ti ya wèrè ẹ wá ń gbé olúgbòhùn ẹ̀ ń gbáfọ̀sẹ̀ ta olórí burúkú yín ṣèbí ìta ó lẹ̀ dálẹ̀ ilà àti ìbọn bẹ̀dọ̀ ni ìpẹ́ mọ́ ìjà lóòjọ́ ọmọdé bùrọ̀ kò bojú wẹ̀yìn wọ́n ní sóòjọ́ lóró olúwéré ń jà sí ntí ntí àwọlẹ̀ dálẹ̀ àsẹ́yìn tẹ̀ ní àfọ̀sẹ́ ní èpè làwọn kan ń pa wá náà wọnú oko wa lẹ́ẹ̀lẹ́sẹ̀ kankan. wá rọ̀wọ́ ọ̀dọ́ tí wọ́n kó mọ́lé lọ́wọ́ wípé àwọn fẹ́ lọ sí pámárì lónìí òyìntàn lónìí lọ kinní kan làwọn fẹ́ fà á lẹ̀ mọ bá kó mọ́lé ọlọ́tẹ́ kàdà lé ọlọ́ tẹ́ bá pọ̀ àwọn fàtìmọ́nú jẹ mọ́sà rẹ̀ nítorí mọ́ ni màmá ọ̀fọ́rọ̀ yẹn ni ẹ bá mú ṣé aláìgbọràn nu sàárà rẹ nu ẹ bá mú ẹ mẹjọ gbẹ fọrọ ni ẹ bá mú àáfàtẹmọnú jẹmọsà rẹ ni tó bá para rẹ wèrè òpònú àgbà àyà tí ń gbèwò jáde aláìní tìjú ṣebí wọn náà lọ́mọ tó bá lọ́mọ tó bá tọ́ ọmọ ó káwọn tọmọ rẹ bá sì jọmọ rẹ ó wọn sọ pé àbàbá wa bàbá bú yíyín pé ìwà ìdọ̀tí lẹ̀ wù ẹ̀ gbé wọ́n sì ń fojú olórí burúkú wò wáyé náà sì wò olórí burúkú wọ́n ń pa yẹn ń pakú pa ẹnìkan kàn yín wọ́n pa èèyàn èèyàn almost fifty six ní ìlú Ìgàngàn wọ́n dáná sun ààfin gbogbo ẹ̀yin wèrè aláfọ̀sẹ̀ yìí ẹ̀ sọ̀rọ̀ àtàrẹ́gbẹ́sọlá àtòyètọ́lá gbogbo yín ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wá múra kankan síra yín olórí burúkú ibi tó ibi tó ń lé méjì bá ti jà àlejò ní òlò lẹ́wọ̀n kan yìí ẹ múra sí ẹ balẹ̀ Yorùbá jẹ́ ẹ kú bẹ́ẹ̀. gbogbo tá à ń ṣe náà bá ń ṣe nítorí ọ̀la ti yín nígbà tẹ́ ẹ̀ dá nǹkan kan mọ̀ àwọn àgbàlagbà ti àwọn àgbàlagbà wọ́n ti lo ògo ti yín mọ́ ti wọn láwọn atókù mọ̀ kó àmọ̀nà ọ̀run mọ́ lọ ẹ̀ lè rí ọ̀dọ́ kankan níbi ipò gidi kan nílẹ̀ Yorùbá kí ló dé ajágbàgbé olóore ká fọwọ́sowọ́pọ̀ kílẹ̀ Yorùbá bá lè dáa à ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá kó kàn yín kílẹ̀ Yorùbá bọ́ lókun ẹrú kọkàn yín à ń bára wa jà àwa ń ṣe kínní à wa ẹ̀ ń gbáfọ̀sẹ́ jáde ẹ̀ ń yìnbọn láàrin ìlú ìlú tí wọ́n ti ṣe gómìnà fún odidi ọdún mẹ́jọ lẹ̀ wá dá bábò lẹ̀ gbàgbàgbà ṣé ká kúrò láyé fún yín ni ṣé ká kúrò láyé fún yín wọ́n sì ń rí gbogbo ẹ̀ lókè àwọn di agbẹnìkan sọ̀rọ̀ ní ìsìnkú ah, Yorùbá nation láfẹ́ odi ẹsẹ̀ sí ó lè lọ wọ́ lọ bọ̀ bá ìdílé rẹ̀ ni àwọn wèrè tẹ́yẹ ká ẹ kólẹ̀ ti ń dà lúrú ìbáwọn eléyìí náà ní síjọba àpapọ̀ ní fìyà jẹ wá ìjọba àpapọ̀ kọ ẹ ẹ Haúsá gbogbo nǹkan ọrọ̀ ajé wa ni wọ́n ń kó lọ ọrọ̀ ajé yìí wọ́n wọ́n ń kó lọ àwọn táwa yẹn bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe àwọn táwa yẹn bẹ́ẹ̀ kí wọ́n ń ṣe wọ́n mọra wọn gbogbo àwọn tó ń darí orílẹ̀-èdè four thousand ni wọ́n gbogbo àwọn tó ń darí Nàìjíríà four thousand àwa yòókù bá ṣe láàjẹ́ two hundred million wá sí lára Nàìjíríà rádaràda wọ́n ní tó bá wù ọ́ lọ bá wọn dá sí kọ́ para rẹ àwọn táàkù láṣọ̀tàn rẹgbẹ́ alágbájá nígbà wọn fẹ́ ṣe pábárì ẹlẹ́sẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí wèrè méjì ń bára wọn jà wèrè àgbà tí wèrè kékeré ti ń bára wọn jà ní wèrè ìní wèrè ìní ọmọ ọlọ́mọ lọ. ẹ̀tẹ̀ wa kò wá sí kò sí ìwúrí ṣe bí èèyàn ní gómìnà Abíọ́lá Ajímọ̀bí Engineer Abíọ́dún Olúṣèyí Mákindé wọlé gómìnà ọ̀tọ̀lẹ́gbẹ́ tí ń ṣe ó sì tún pé ọba sọ̀rọ̀ fún nímọ̀ràn ẹni pé inú òun ti ẹ̀dùn pé a fẹ́ gbéjọba láti ẹgbẹ́ òṣèlú kan sí kejì kò sí pé tàjẹ̀sílẹ̀ pé nìkan ń bára wọn jẹ nìkan ń para wọn ìta afẹ́lẹ̀ Yorùbá nù Abíọ́lá Ajímọ̀bí ọ̀hún kò tí lọ ní gbogbo ohun tó ní ó rówó nígbà sòṣèlú ni o ó jí owó ni o wọ́n bùn ni o wọ́n ṣe gbogbo ẹ̀ ní òun dà wọ́n fi yín jọba ẹ̀ ń wẹsẹ̀ àwúre sẹ́ẹ̀jẹ̀ lẹ́dùnmarè ni béèyàn bá ti di gómìnà bí ọba jí owó yóò rówó tọ́lá àwọn nǹkan ò tẹ̀ mọ́ fún gan gbogbo ọ̀lẹ́ lówó òfin máa wà gbèlè tàṣe kí wàá ni ẹjá ẹjá jọ ronú ara wa tá a bá ṣẹra wa yóò bẹ́ẹ̀ wùwà báyìí adéyínká grandson ń sọ pé àwọn ọmọ àlè yorùbá ní ń darí wa ṣé kò rí bẹ́ẹ̀ pé yóò bẹ́ẹ̀ wùwà báyìí ẹ ń bá jẹ́ yorùbá yóò rí i pé okùn alájọbí ọmọ aládé ó ṣe pàtàkì nílẹ̀ yorùbá yóò rí pé ìkan náà ni wá á sì pera wa kí wàá lójúṣe ẹ̀yin ọba nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀kàn wá wà ńbẹ̀ gbogbo ẹ̀yin ọba nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀kàn wà ńbẹ̀ ẹ̀ lè pè wọ́n kẹ́ ẹ parí ọ̀rọ̀ ìyá máa ń lọ́ba lójo ìyá máa ń lọ́ba lójo kẹ́ ẹ parí ọ̀rọ̀ wọ́n ń bà lù jẹ́ ẹ̀ mẹ́yẹ ẹ̀mí tó ti lọ tó máa ń gbé àfọ̀ṣẹ́ jáde bàbá òpònú àgbàlagbà òpònú àgbàlagbà ìjọba sì ń wò ẹ ẹ ẹ lè fọ lábẹ́kúta hàn kẹ́ ẹ mú láàrú kẹ́ ẹ lọ yọpọlọ ẹ wò ìyẹn ń gbé àfọ̀ṣẹ́ jáde ní gbangba ẹ sì fi ń ṣépè fún Arẹ́gbẹ́ṣọlá mínísítà ní lórílẹ̀‐èdè yìí o former governor ni o ògólẹ̀ Yorùbá ni o èmi ọ̀sọ́pọ̀ náà láre ìǹsọ́pọ̀ lẹ́bi ṣùgbọ́n ìyẹn gbé àfọ̀ṣẹ́ jáde àwọn DSS àwọn ọlọ́pàá gbogbo gbogbo òṣìṣẹ́ aláàbò sì ń wò wọ́n lọ gbéwèrè o mínísítà ìjọba àpapọ̀ kẹ́nì kó sì gbáfọ̀sẹ̀ jáde kọ́ mọ̀ ṣe pè fún síbá owó lọ́wọ́ ṣèṣe gba ti ẹnu. Arẹ́gbẹ́ṣọlá àbùkù ní tóun bá gbẹ́wù wọ̀ tóun bá ti jáde ilé ẹni tó lóko lòun lọ ẹ̀ ń bà lù jẹ́ ibo ló tòrò ńlẹ̀ Yorùbá ọ̀la o Èkó o wàhálà àwọn mọ́tò wàhálà olóṣèlú o ìpínlẹ̀ Ọ̀yọ́ o bákan náà ìpínlẹ̀ Ògùn odidi àwọn ìlú kan ń dawóró lọ nípínlẹ̀ Ògùn ẹ̀ ń sọ̀rọ̀ ẹ lọ wo tó ṣẹlẹ̀ ní Ìgàngàn ẹ sọ̀rọ̀ àyè tí ẹ láfọ̀ṣẹ́ lẹ gbé jáde pé tó gbogbo àwọn tó wá ń balẹ̀ Yorùbá jẹ́ o ẹ̀yin wèrè ìnàkí wèrè ìnàkí ọmọ ṣe o ìnàkí tó papọ̀ mọ́ èèyàn ilé ìgbìmọ̀ asòfin náà sì jókòó ètò ìlànà òṣèlú òfin èyí tẹ̀ ń ṣe orílẹ̀ wa lórí tí ó bá sófin tí ó dè yín tí ó sófin nípa bá a ṣe sọ̀rọ̀ nígbà òṣèlú bá ń bọ̀ tí ó bá sófin fún ìpolongo òbò ẹmbàsì ti tẹ́ràn rẹ̀ tá a bá fòfin dé pé à eégún rẹ̀ ọ̀gbọ́dọ̀ sẹ́ńbì òṣèlú ni àbí ọ̀gbọ́dọ̀ dúpọ̀ ni àbí kọ́ tẹ́ràn kọ́ lọ ilé ẹjọ́ lórí tó ṣe ẹ kàn máa pa àwọn èèyàn dànù ni ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ ni ó jìyà láì nídìí ìbẹ́yìn àríjẹ́ mọ̀dàrú àpadà sí bó ní bá mi ọmọ mi kan wà á ní máa sáré tẹ̀lé olóṣèlú kí ìwọ náà Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ti ń fọ́ ta ta ta ta ìwọ náà kọ́ ọmọ rẹ jáde gbogbo ọmọ rẹ àtọmọ ọmọ rẹ kó wọn jáde kẹjọ máa kiriki ìdàwọn pọ̀ máa ní èrò báwọn bàbá wa bá ń lójú ogun láyé ìjọ wọn ń kọ́ ọmọ wọn tẹbí tara àwọn wọn jọ ń lójú ogun ẹ wà káwọn ọmọ ọlọ́mọ ẹ káwọn ọmọ ọlọ́mọ ẹ lọ káwọn student àwọn ọmọ tó wà níléèwé ẹ kọ àdàlẹ ẹ kó bọ̀n lé wọn lọ́wọ́ ọ̀ya ẹ máa dà lúrú ẹ máa dà ẹ máa sùn inú tiyín náà máa dùn ẹ̀rọ ọmọ tiẹ̀ ń bẹ ọmọ tí wọn máa wọ ọkọ̀ ní plane wọn máa ń wọ̀ kì wọ́n lọ Amẹ́ríkà wọ́n lọ London wọ́n wọlé wọ́n jáde ìwọ lọ́wọ́ àforagbọ́tẹ́ lọ́wọ́ faragbọ́ta bọ́ ọba kúkú òsì tí o jẹ́ kí Rauf Arẹ́gbẹ́ṣọlá àtòyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti ọ̀hún ti kùtì àwọn ọ̀jẹ̀ mọ́sà rẹ̀ sọ́ra rẹ̀ gidi gan olóṣèlú ń tàn yín ní o olóṣèlú ìlú ń bàjẹ́ wọ́n sì ń rẹ́rìn ìlú ń bàjẹ́ wọ́n ń rẹ́rìn ni o irọ́ wọ́n sì ń pa bọ́ ọba kú bí wọ́n bá dìbò pamari tó yètọ́lá bá wọlé wọ́n bára wọn ṣe bẹ́ẹ̀ dìbò pamari bóyè tọ́lọ̀ bá wọlé wọ́n bára wọn sí nígbà wàhálà ti èkó ambode àti sanwó-olu ń gbà tí wọn ò dìbò fún ambode ṣé èkó torí ẹ̀ gbiná àbáyé torí ẹ̀ parẹ́ bí sanwó-olu sọdún mẹ́jọ bó ṣe gbọ́dún mẹ́rin ló ṣe yóò fi bẹ̀ẹ́lẹ̀ náà ni Láàmú Adésínà tó kọ́kọ́ ṣe gómìnà láyé òṣèlú tá à ń bá bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ dà bàbá ti lọ Abíọ́lá Ajímọ̀bí ti lọ Akálà ti lọ nínú gómìnà òṣèlú tá à ń bá bọ̀ yìí ni o àwọn mẹ́ta ti lọ àwọn mélòó ló kù àwọn mẹ́ta ti lọ Ṣèyí Mákindé ló kù báyìí àti Rasidi Ládọjà nínú àwọn márùn tó ti ṣe gómìnà òṣèlú tá à ń bá bọ̀ mẹ́ta ti lọ Lamade Ṣínà ti lọ Abiola Ajimobi ti lọ Àlàó Akálà ni wọ́n sin lánàá kankan tán bàbá wa Rasidi Ládọjà sẹ́nitọ́ Rasidi Ládọjà agbóyè ilẹ̀ Ìbàdàn àwọn ń bẹ láyé kọ́lọ́ọ̀jẹ́ mi bàbá ogun gómìnà wa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú márùn méjì mẹ́ta ti lọ kọ̀tán sílé ayé nu sílé ayé tẹ̀lé ara mìíràn kankankankankankan sínú bá wù yẹn gbọ́ bá wù yẹn mọ́ gbọ́ bọ́ ọ bá para rẹ̀ dànù tíjọba àpapọ̀ bá sì lè pè wọ́n àwọn aráàlú ọ sọ̀rọ̀ ẹ̀yin lọ́ba lọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀sùn olóṣèlú ọ̀wà ìtàn bá dálẹ̀ yín lẹ́ẹ̀forí ko ẹ̀yin ọba lẹ́ẹ̀forí ko ìtàn bá dálẹ̀ bẹ́ẹ̀ bá bàlú yín jẹ́ wọ́n ọba tí wọ́n lọ kí ló dé là ń gbáfọ̀sẹ̀ jáde à ń pa ẹbẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi òkò ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń ṣe gbogbo aláìmoore lẹ́nìkan ìwọ ló moore nu yín aláìmoore lẹ́nìkan ìwọ ló ìwọ tẹ̀ lé sọ̀rọ̀ wọ́gàn ìwà ara ẹgbẹ́ ẹ lọ sí lẹ́sà kí ló ṣe sí lẹ́sà ìwọ lè sọ̀rọ̀ ẹ lọ lẹ́sà ẹni wọ́n fi àpẹẹrẹ dáadáa ìlọsíwájú kan tó bá lẹ́ẹ̀jẹ̀sà hàn yín lásìkò rẹ̀ kí ló dé ẹ jẹ́ àjọṣe ní kìlú ọ̀dà ẹ sá bàálù ìjẹ́ náà ní bẹ́lẹ̀ mi yín ẹ bàálù ìjẹ́ Yorùbá ní pé táyé bá ti yà wọ́n tán wọ́n ní wàá bàjẹ́ làwọn ó wù wọ́n ní tí wọ́n bá gá àwọn gun orí ẹṣin àwọn ó jù pàkọ́ ìwé náà lẹ́ ń wù báńkọ́ọ̀tì